fẹ́ jọ́sìn. الشاب من served and Lord, that the devil is administrating against them. The God that loses people out of bondage. Thank you. Eli! Orúkọ Jésù Olúwa wa. Àmín àmín àmín orúkọ Jésù. Sáré mi ara ẹ̀ báyìí. Jésù kì í like this. Alágbàlá sáré wá, sáré wá ó sáré wá alágbàlá sáré wá wá dá mi níde mi ò mọ̀ bóyá ẹni sáré pẹ̀lú mi gbọ́ mi dáadáa. alágbàlá sáré wá sáré wá sáré wá alágbàlá sáré wá wá dá mi níde. alágbàlá sáré wá sáré wá ò sáré wá alágbàlá sáré wá ò wá dá mi níde. sáré wá sáré sáré wá alágbàlá sáré wá ò dá mi lóhùn. alágbàlá sáré wá ò dá mi níde. Alagbara sáré wá sáré wá o sáré wá alàgbàrá sáré wá wájà mi ní rẹ̀. alàgbàrá sáré wá sáré wá o sáré wá alàgbàrá sáré wá wájà mi ní rẹ̀. Jésù. Àmín. O lè ṣe jù bẹ́ẹ̀. Orúkọ Jésù. Àmín. Àṣẹ o, orúkọ Jésù. Àmín. Ọlọ́run ayérayé àdúgbò rẹ̀ o. Àdúgbò orúkọ yìí láàárọ̀ yìí. Àkọ́dá ti ṣẹ̀dá gbogbo lórí rẹ̀. Àìpá ìsá ìdíbàjẹ́. Alfa ti Omega. Ìpínlẹ̀ sí àti òpin. Àfihàn fún yín olúwa dáadáa. ẹ̀mí bẹ lára ẹ̀ kó máa sàmì. bàbá gbẹ̀yìn wà. mélòó la bá kà nínú oore tẹ ṣe. oore yìí pọ̀ ju irun yìí tó. ó pọ̀ ju ìràwọ̀ ojú ọ̀run lọ. èyí tẹ tóbi títí tí ayé ò lè gbà yín. kábíyèsí bàbá. ẹ tóbi bàbá ọ̀run ò gbà yín. kábíyèsí. olúwa júbà ilé lẹ́yìn láàárọ̀ yìí olúwa gbà ìjùmọ̀ ẹ wà. tí a láti wájú báyìí la wà ń bí. those of all that remember to come and praise you we are here tonight. ọmọ bọlá fún bàbá rẹ̀. we have to give honour to our father. ọmọ bọlá fún olúwa rẹ̀. ó bí èmi bá ṣe bàbá ọlá àdá. ọlá àti ìyìnlá mú wá fún yín olúwa gbà láwàá wa. nítorí lè wọlé wá nínú ìpàgọ́ àjọ yìí láti àkókò yìí lọ fi ẹ̀jẹ̀ rẹ máa wò sí. gbogbo agbára ẹ̀ṣẹ̀ èyí tó lè gbàdé lọ́wọ́ ènìyàn èyí tó lè dúró bí olùdènà torí ẹ̀jẹ̀ yìí lálẹ́ yìí olúwa ṣàánú wa. ẹ wẹ gbogbo ẹ̀ṣẹ̀ wa nù nínú ọ̀rọ̀ yín olúwa farahàn wa àwọn ènìyàn yín sọ ọ̀rọ̀. ìpinnu yín lálẹ́ yìí ni pé ìpọ́njú kò ní dìde lẹ́ẹ̀kan. gbogbo ohun tó jọ mọ́ ìpọ́njú nínú ayé àwọn ènìyàn tí ń bẹ yìí lórúkọ Jésù ó yẹ ẹ máa fagilé báyìí. àmì nìdánwò àdúrà. ó ṣe ara rẹ o àmì nìdáhùn àdúrà àmì ìdẹ̀ ló máa ń tẹ̀lé àmì lórúkọ Jésù. olúwa agbára yóò Jésù Jésù olúwa wa. àmín àmín àmín ní orúkọ Jésù. everybody clap for Jesus. Thank you. tonight put a smile on your face. some hearts are so troubled that they cannot even smile. You know, when the heart is troubled, it is very difficult to smile, not to talk of laughing. But because God has settled your case, can you put a smile on your face? And uh, if you are really going to say it well, I would prefer you give a good testimony to somebody. God has done something good for me. Maybe that person cannot hear you very well. You know, my Lord is still walking around this house. Within this short time, I will use. I want everybody to sit down. I'm sorry, there are some things that are contrary to my spirit. I don't like walking around when I'm doing the work of God. Amen. Amen. But you are still giving a testimony just to somebody beside you. Why don't you enlarge your coast? Go and tell somebody that's far away. So that people in the north, south, Hallelujah. Hallelujah. Quickly sit down. Don't be the last person to sit down. Don't be the last person to sit down. You know why? You are giving a good testimony. And I want you to know one thing have testified with your mouth. And because the power of the Holy Ghost is on the house, every word which you have proclaimed has been authorized. And so shall it be. Hallelujah. Hallelujah. God is putting a firmament above you. Amen. And it is a firmament of blessing. Amen. I was thinking I'll be here till 6 a.m. But with the capacity God is working, you might be through the next two hours. Amen. And it will surprise you. Some people are happy. oh, which is 36. Of course. So God be the glory. Before I do anything, I thank God and I thank the elders and the church committee that has deemed fit to call me to this special gathering because I know I'm coming to tap to. <laughs> As I'm dishing out, I'm also receiving. Amen. Amen. Because when you have in bulk and you don't give out, you are you are, you are just there. Yes. When you give out, you yes. receive, ten thousand yes. Yes. So if I give ten thousand, I'm receiving hundred thousand. So I don't know what you are ready to give. My father earlier on said that you want to clap. So if you are clapping, God is rewarding every bit of what you are doing. So if I pray and you refuse to answer Amen. Ah. If I pray ten prayers and you are able to answer one amen, oh, that is one over ten. If you are able to answer three out of ten, that is three over ten, And that is thirty percent. And thirty percent is failure. And because you are not a failure, don't let any prayers keep you by. In Jesus' name. And that sound, God is hearing it. Yeah. And because God is hearing it, you will not go without fulfillment in Jesus. Amen. Amen. Amen. I thank the people who taught it well to put this revival at this time. There is a time that is ordained by God. And I want you to know I really, really appreciate the members of this church. Since we came, they have been taking good care. You know, there's a difference between taking care of us and taking good care of us. They've been taking good care of us since we came until now. And if you look at me very well, I don't want to say something, only a few people know. <laughs> Amen. Amen. Devils try to put some delay in this program. Mm-hmm. As I tell you, I have a very big luggage with loaded with about four or five garments. Up to now, I have not seen it. Mm-hmm. And that is, you know, when I was leaving home, my wife said something that she saw a vision that we should pray against the spirit of delay. Mm-hmm. I've been fasting for this program, but that delay God said it will not delay us. Amen. Wọ́n lè gba aṣọ bọ̀ wọn ò lè gba ohùn. Bẹ́ẹ̀ni And because devil has seen what God will do tonight, that is why they have tried in that way. What devil has failed? Amen. Am I not wearing something? Oh, hallelujah. Uh, even though it's long. <laughs> Amen. <laughs> I went. So. It oh, is not what I went I want to preach, but what God has put in my mouth. Ẹgbà níbẹ̀ only lè rọ̀ fún wa pẹ̀lú olúwa gbàdúrà wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wa. We thank God our Father That has given us this opportunity tonight. Whoever has a mind to think. You must have Courage to thank God. Ọpẹ́ nìkan dẹ̀ ló jẹ fún Ọlọ́run wa. Only thanksgiving is worthy to our God. Nígbà tí orin Dáfídì máa kọ́ ní fifty verse eleven. When David the, the book of Psalm. Ó ẹni àti ìwọ sọ̀rọ̀ nínú ọpẹ́. He spoke to you and I on thanksgiving. You can open your Bible if you know how to open it. Psalm fifty verse eleven. A lot of people may not know how to open it. But I know those who are here know how to open it. And because you know how to open it, you will open it. Amen. And that Bible will speak good words to your life in Jesus' name. Yeah. I know every bird in the mountains. Listen, God said He knows every bird that flies on the mountain. Read on. And the creatures of the field. Every creature on the field, God knows them. My brother, we are seated here with different faces. Are you not surprised? How will somebody, how will God create over 500 people with different faces? My nose is different from this mama face. Your nose is different from my own face. Abi? We might look alike, but we are never the same. And it is God that has done it. And the God that has done it, He knows you. But that God that has done it, as powerful as He is, is only requesting for one thing from you. I've not asked you to sit down. Read on. He's only requesting for one thing because He has everything and He can take everything, but He wants just one thing from you. Read on. If I were, I were hungry, I would not tell If you. God was hungry, He will not come and tell you that, Oga, to be the. You know, there are times I could be hungry as I am, and I will call you, Brother Labaja. Right way, uh, but you know but God will not come to you because He's never a God that will go hungry read on. for the world is mine. the world is his. and all that is in it. and everything in the world. read on. Do I eat the flesh of the bulls? God said He's not going to eat the flesh. God does not need anything from you. Where I'm really going is He said, Give a sacrifice of thanksgiving. Read. Do I eat the flesh of bulls Continue. or drink the blood of goats? Continue. Sacrifice thanks offerings to God. What did you say? Sacrifice, Sacrifice thanks offering. offering. Amen. Amen. Sit down. And as you are here tonight, you have worshipped Him, and I believe you have honored Him with your substance, and you have appreciated Him with your mouth. And because you have done that, you have made him happy. Because that is the only thing that can make God come down from his throne to dwell with us. And because we have done that, that is why you shouldn't be surprised when I say you should do it that time. Because of what you have done, God has come down to our midst and is here. Amen. And because he is here, let me tell you, when God comes to your midst, he doesn't come in vain. He comes to do something. And that which he has come to do tonight will be perfected in Jesus' name. Amen. Hallelujah. Hallelujah. Ọ̀rọ̀ Ọlọ́run lálẹ́ sọ pé. The word of the Lord tonight says. Ìpọ́njú kì yóò dìde lẹ́ẹ̀kejì. Poverty will never rise up again the second time. Wọ́n máa kọrin dáadáa pẹ̀lú àwọn àǹdóre ẹ máa gbáradì pẹ̀lú mi màmá ẹ má jẹ́ kí máìkì yẹn jìnnà sí. we are sing a lot with the singers tonight. ẹ má bínú. and the visioners. ìpè tó wá ní mo lè sọ̀rọ̀ méjì kí orin wá. It's the call that comes from above. I can speak and the songs, different songs. Sọ fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ pé ìpọ́njú ẹ kò ní dìde lẹ́gbẹ̀ẹ́. Ìpọ́njú ẹ kò ní dìde lẹ́gbẹ̀ẹ́. Tell the person next to you that his affliction will never rise the second time. Amen. You see, a powerful word bóyá nìyẹn ò gbọ́ sọ pé ìpọ́njú rẹ kò ní ìpínlẹ̀ kò sẹ́ni tí ò tí ì ní ìpọ́njú kan tàbí ìkejì because the Bible says many are the afflictions of the righteous but God deliver him from them all. Tell that person for the third time that your affliction will not rise up again. Your, your affliction will not rise up again. Amen. Kí la ń pè ní ìpọ́njú? What do we call affliction? See, when, when, when you hear a topic like this, so many questions comes to your mind. Ìpọ́njú ayé mi dákẹ́ mo ní Jésù lólúwa. mo ní Jésù lólùgbàlà mi ìpọ́njú ayé mi paradà o. yes. ẹ ní sọ̀rọ̀. ayé mi paradà mo ní Jésù lólúwa mo ní Jésù lólùgbàlà mi ìpọ́njú ayé mi paradà o. ìpọ́njú ayé mi dákẹ́jẹ́. onídẹ̀sán lọ́lọ́wà onídẹ̀sán lọ́lọ́gbàdà mi ìpọ́njú ayé mi paradà o. ẹ jẹ́ kí ìròyìn ọ̀rọ̀ máa lọ bẹ́ẹ̀. a máa wọ stúdíò orin lálẹ́ yìí. ìpọ́njú ayé mi dákẹ́jẹ́. onídẹ̀sán lọ́lọ́wà ó ní Jésù lólùgbàlà mi ìpọ́njú ayé mi faradà o. ó yá ìpọ́njú ayé mi dákẹ́jẹ́ ó ní Jésù lólùwà ó ní Jésù lólùgbàlà mi ìpọ́njú ayé mi faradà o. Amen. Amen. Wàá kọ yín lórí kánú mo ti wá bí lánàá àìní ayé mi dákẹ́jẹ́ mo ní Jésù lólúwa mo ní Jésù lólúwa láyé àìní ayé mi paradà. ìṣòro ayé mi dákẹ́jẹ́ mo ní Jésù lólúwa mo ní Jésù lólúwa láyé ìṣòro ayé mi paradà. ìkú ayé mi dákẹ́jẹ́ ó ní Jésù lólúwa ó ní Jésù lólùgbàlà mi ìkú ayé mi faradà. ìmọ̀jú ìmọ̀jú ìmọ̀jú ayé mi dákẹ́jẹ́ ó ní Jésù lólúwa. man from Elijah. Ìlàjẹ ọlọ́dẹ ó ju trumpet sí wa lọ́wọ́ I'm a fool. I'm fún yẹn olùwàgbàdà. ìpọ́njú. affliction. I'm ní dìde lẹ́ẹ̀kì. Ah, we no rise up the second time in oh. Jesus' name. kí ọ̀rọ̀ yìí tó jáde. before this word came up. ó ní tó fà á. there was a reason for it. Before I go into that. What is affliction for it? What is affliction? Affliction is uh, a lot of trouble, problem. Ní When you are alive. Affliction. It is something that makes mú it is not something that is enjoyable with a man. it's a difficult time when you are going through it. But tonight, every affliction in your life will flee from you. Amen. Amen. Jesus' name. Amen. Ìpọ́njú. Affliction. Nígbà somebody open Psalm 129. Psalm 129. wọ́n kọ ìwé kan bẹ̀. Many, many a time have they, have they afflicted me from my youth. Ní wọ́n ti kọ́ mi lójú. May Israel. Láti ìgbà ìwé mi wá. May Israel now say. Hallelujah. Hallelujah. Ẹlòmíràn tó ń bọ́ mi lálẹ́ yìí láàárọ̀ yìí. Some people that lis ten to me this morning. This is not the first time they have been afflicted. From their youth, they have started with them. And they have not departed from them. But if you can say three amen tonight, all your... There are different types of afflictions. Ìpọ́njú oríṣiríṣi ló wà. There are too many diverse afflictions. Ó ní ìgbà púpọ̀ láti pọ́n mi lójú láti ìgbà ìwé mi Many times have they afflicted me from my youth. Yet may have Israel say now. The ploughs plowed upon my back. They made long their four rows. The Lord is righteous. He have cut asunder the cause of the wicked. Amen. Amen. Amen. And that is what God will do tonight. Amen. Amen oríṣiríṣi ìpọ́njú ló wà. There are different types of afflictions. Wọ́n kọrin kan nígbà kan ṣùgbọ́n. Kò fẹ́ láyé mi. Èmi kò fẹ́ mọ́ láti òní lọ. Ọba tó wọ́n ṣùgbọ́n ẹ̀ka lè ṣí. iṣẹ́ lápá. ṣùgbọ́n ní. àìrọ́mọgbẹ́jọ́. ṣùgbọ́n ní. ọba ṣùgbọ́n jáde sí i. òṣùgbọ́n ayé mi. ìpọ́njú dé ṣùgbọ́n kan nínú ayé ènìyàn. Affliction is one of your problems in your life. Ayé lè mú àìsàn kí wọ́n fi kó ènìyàn lójú. The Lord can bring sickness as an affliction against you. wọ́n lè fi àìlówólọ́wọ́ kún ènìyàn lójú. they might make poverty one of their afflictions. wọ́n lè fi àìrọ́mọ bí kún ènìyàn lójú. they can make barrenness an affliction. wọ́n lè fi àìtẹ́gbẹ́ kún ènìyàn lójú. they can make uh, you not be able to rise up to the lecture. mi ò mọ irú ìpọ́njú tí ayé fi ń bá ọjà báyìí. I don't know the kind of affliction that is worrying you. wọ́n lè jẹ́ promise and fail. might be promise lórí ọkọ. might be that you don't have a husband. o lè jẹ́ ìlàṣeyọrí. might be that you don't feel. bí o bá lè ṣàmì mẹ́ta pẹ̀lú ohun tó lágbára. you can say three amen with loud voice. láàárọ̀ yìí pẹ̀lú ọjọ́ tó máa jáde yìí. this morning with the new day that is coming out. ọmọ ìkọ̀jú rẹ̀ lọ sókè. all your vision is good amen amen amen amen. o lè jẹ́ àdúrà this might be the prayer that I'm going to sing. But when it comes to you, cash it as it comes to you. Where is this affliction coming from? What is the cause of this affliction? If we want to analyze it, it might be sins that is causing the affliction. Amen. Amen. Amen. That is why when somebody is sick, and you say uh, pastor come and pray máa wọ ẹ dáadáa tó bá jẹ́ ṣe ló it will be difficult for me olúwa tú ọmọ rẹ sílẹ̀ no ó ní process ó ní process olúwa lè pọ́n ènìyàn lójú. God can even bring affliction on somebody. Ìwà tí ó wù ó lè fa ìpọ́njú wọnú ayé ẹ. Your behaviour can cause affliction into your life. Ìwà nínú ìjọ ó lè fa ìpọ́njú wọnú ayé ẹ. Your actions and reactions in the church can bring affliction into your life. Àìgbọràn ó lè fa ìpọ́njú wọnú ayé ènìyàn. Disobedience can bring affliction to your life. Ọ̀tá pàápàá lè mú ìpọ́njú bá ènìyàn. Enemies can even bring affliction into your life. Ìpọ́njú mìíràn lè ti ọ̀dọ̀ Ọlọ́run wá. Some afflictions are from God. Nípele nípele nípele. According to categories. But the first affliction that came into this world came from Adam's. Because God put Adam in the garden and gave him rules and regulations. Every tree All the trees in the garden shall eat, but this thou shalt not touch. Because whenever you do it, this is how the repercussions are going to be. The first thing that Adam did was he refused to hearken to the voice of the Lord. He was disobedient to the words of the Lord. And he put dig his hand into sins. And God came into the garden in a very good day. And God was walking in the garden and called Adam, Where art thou? He said, I heard your voice. I was afraid. I was hiding from you because I'm naked. Is that the answer to the question that God asked? No. Whoever is having affliction, when you invite him to a gathering like this, he will give you an excuse. Serious afflictions. There are some stubborn afflictions. When they, when they see that you are going through your salvation, they will turn you away. They turn you to the west. Yeah. Adams was just messing around with God. And God was annoyed with him. Genesis chapter 3. Genesis chapter 3. And God caused Adams. Adam. Adams. Who told you that you are naked? Have you eaten out of the forbidden tree? And he said, and he said, the woman that you have made to be my helper was the person that made me eat the fruit. And God said, obìnrin kí ló dé. woman what's the problem. he said the snake. ṣé mo tó lè bí ọlọ́run jù ní ayé ni pé tó bá ṣẹ̀ do you know do you know what can make God really annoyed with you. if you don't confess your sins and beg for forgiveness. to transfer the blame. But when you transfer your blames to others, they can bring an affliction, everlasting affliction. There's some afflictions for a moment. There's some everlasting afflictions. That is the kind that came out of Adam. God was pleased of. And God said a strong word and called Adam. Because you have done this. I feel The ground is cursed on, you. When the Lord created Adam in the garden. tó God said let us come let us create man in our own image according to our image. And the main purpose kí wọn kó lè jẹ́ ọba. so that they can be king. and Adam lived like a king in the garden. kò fúrúgbìn. he did not plant anything. kò ṣe wàhálà. no sweat. kò sàn jẹun. he was eating. kò sàn jẹun. he was doing eating and food. there was no affliction. he was rest rest minded ó dàbí ọ̀rọ̀ tí bíbélì sọ ní deuteronomy nípa jésùrúnì. according to deuteronomy. jésùrúnì sọra tán. but jésùrúnì. ìwọ sọra tán. ìwọ so fat. ọ̀rá bù ọ́. you are so fat. it is when you become so fed up very overfed. when Adam has everything around him. and he sinned against the law of the Lord. ìpinnu olúwa wáyé padà the commandment, the promised covenant of God was reversed, and affliction came into this world. Because of what you have done, the land is cursed because of you. àti òṣùṣù shall come out of the ground as food for you. before before we even as, uh, eh, put anything on the ground it comes from germinate. wọ́n tẹ́lẹ̀ anywhere tó bá ìpín sí ló ti máa wù. they said apple does not grow in Nigeria but before man plant anywhere because the Lord has caused the ground and affliction came into this world. And God is saying something that is very serious. And he say out of our sweat we shall eat. Mm. níbo ti wá o níbo níjà sì ti wá o nínú èyí akọni nínú èyí akọni ṣọ́ o ẹlẹ́dà ṣọ́ mi. amen. amen. tó ṣẹlẹ̀ yìí. for this that happened. ìpọ́njú wa wọlé ayé affliction, affliction was sent into heaven. All the strong word that God said that day, they are still invoked today. Adam's apart, and God faced the woman because you have done this out of suffering shall you bear children. it? Is it, is it not still in vogue today? Tonight, do that, Do that to say God loves you so much. God loves you so much. Because God is trying to overturn all afflictions in your life. You shall not swear before you eat in this country. Because you are here tonight all the ears that are hearing me tonight. All the three afflictions that make you sweat, that will not let you have any profit in your job. From today, one has stepped in front of you. Amen. Jesus. The first affliction came into this world. There was no mediator for the people. There was nobody to counsel the people. The first, the first affliction was because of disobedience and sins. Listen to another affliction. When I read this, I was disturbed. The, great, the greatest of all the affliction that comes unto people are caused by our, our handwork. olórin zion kan rẹ̀ mílẹ́kọ̀ ìmọ̀sán kọrin kan pé àfọwọ́fà ló jù nínú ikú pani ẹ̀yin ènìyàn gbogbo ẹ lọ kíyèsára èyí táyé ń ṣe níbẹ̀ ìwọ̀nba ọ̀pọ̀ ló ń ṣera wọn tí wọ́n parọ́ mọ́ ayé. àfọwọ́fà ló jù ní ikú pani o ẹ̀yin ènìyàn gbogbo ẹ lọ kí sára èyí táyé ṣe níbẹ̀ ìwọ̀nba. amen. amen. ọ̀pọ̀lọpọ̀ some of the afflictions that are facing people today. kò it's not from the enemies. We are the cause of all the problems to ourselves. Why do we cause these things against ourselves? When I read this Deuteronomy 28, I saw that a lot of people cause affliction, bring afflictions into their life. Deuteronomy twenty God made a commandment to us. And we people are not following it. Deuteronomy 28. Deuteronomy 28. eight. Ní ìlànà Sáyọ́nì ọjọ́ tó bá ti fẹ́ sọmọ lórúkọ wọn máa ń ka Deuteronomy 28. eight. twenty eight yes. Ìwé yìí máa lágbára Very strong. During the naming ceremony, they read this 38. Yes. And it shall come to pass if thou shalt hearken diligently. Fún àwọn wo? Ẹ gbọ́. Because thou servest not the Lord thy God. Wá nísòro màyà lọ́sàn-án. A fi fifteen yòókù lẹ̀ àdọ́jì ẹ̀. Ẹ bá wòlé bàtà àdọ́jẹ ṣàdọ́jẹ inú ẹ̀mí. The first verse you sì ṣe bí ìwọ. Let me tell you there are some powerful crosses in the Bible you must not go against. Yóò sì ṣe bí ìwọ bá farabalẹ̀ láti gbọ́ ohùn olúwa. Thou shalt hearken to the voice of the Lord thy God. Mose fún wa ní òfin mẹ́wàá. Moses give us uh, ten commandments. Bàtí Jésù máa wá, ó sọ mẹ́wẹ̀wá, ó sọ di méjì. When Jesus came back, he turned the oh, whole ten commandments to two. And when you fail to follow those two. Those only two You cannot escape verse fifteen, to. You cannot escape it. You see, a gbọ́dọ̀ tọ́ra wa lálẹ́. Tonight we are going to do checking and balancing. Yes. So that we can be totally free. Amen nítorí yà ìwọ kò fi ayọ̀ sí olúwa ọlọ́run i was telling people to smile that time. because you did not serve the lord your god joyfully. do you and know it pains god when you don't serve him joyfully and some people will come to the house of god and. ta ló bá jà ojú ẹ tó le kókókó ó bá le túmọ̀ lọ ó ti bíbélì ní nítorí ìwọ kò fi ayọ̀ sin olúwa ọlọ́run rẹ àti inú dídùn èyí ni pé orin tí àwọn baba ńlá wa kọ wípé ẹ jẹ́ ká fi inú dídùn yí olúwa olóore àánú rẹ̀ lọ́wọ́ títí lọ́dọọdọ. dájú dájú. àwọn baba wa tó wọnú ẹ̀mí láti kọrin òye yé wọn nínú ẹ̀mí ẹ jẹ́ ká fi inú dídùn yìn olúwa olóore nítorí àánú rẹ̀ àgbà títí. because his mercy endureth forever. ẹjọ́ ló wá wò. inú dídùn yìn olúwa. That's the song that our forefathers sang. You sing it every day. And when you now come to church. and that is what you come to do church. Ẹni tí bàtà ẹgẹrí kò ló wá rí. Come to church to look at somebody's complexion. Ẹni tí makeup ẹ̀ ò dá ló wá rí. Come to look at somebody's makeup in the church. ẹni tí ẹwà ìdúró ẹ wọlé ló wá wò. you are watching looking at the person that's uh, down his. inú nínú tó yẹ kó fi yín olúwa ó ti mú kúrò. you have removed the gladness to of serving God. báwo lè yọ ṣe wá sílé àdúrà tí ẹnìkan wà tó kì kí o lè fẹ́ gbàdúrà o fẹ́ kádúrà gbà. how can you be in the church and there's somebody that you don't say hello to. màmá yìí àti màmá yìí ò kì kíra wọn wọ́n dẹ̀ jókòó tira nílé àdúrà wọ́n dẹ̀ fẹ́ gbàdúrà. kamari wòlíì àwa ṣiṣẹ́ ní di ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ mú sọ fún pé á dá fún mi jọ lọ ẹrù kí lè lò wọ́n máa rò síra wọn. That is the church we are doing now. That is one of the causes of our afflictions. Ọ̀nà gbọ́yìí. ìjà ti kúrò ní patí ilé àdúrà ló wá gúnlẹ̀ sí. you left the party and you are coming to the church. gbàtí ẹjọ́ ń kúrò ní ọ̀run tó ń bọ̀ nílé ayé ọjà ló yà ó jókòó ó ti kúrò lọ́jà báyìí church ló jókòó sí. when trouble when uh, back, uh, ẹjọ́ ẹjọ́ when uh, all kind of uh, backbiting was coming to this world he came into the market but today he's in the church as he sent it to the church. pati Loudness and all kind of uh, uh, singing was in the party before, but today it's in the church. And sitting down in the church today. The dancing in the church. You know what people come to do in church? What people have come to do in church will not allow their prayers to be answered by God. But because you are here tonight. and you have the goodwill to come and pray, that affliction will not rise up in your life again. Amen. Let me tell you something. You, you have to change your orientation. Because if you don't change your orientation, it may be affecting you. That is, the, that is why you are backward. That is why you are afflicted. Nítorí wọn kò fi ayọ̀ sí Olúwa Ọlọ́run àti inú dídùn yẹ́. Yeah? Because you are not serving God with joy and gladness. Because of what? You did not serve the Lord your God joyfully and gladly in the time of prosperity. We, Therefore, uh, in anger and thirst, in nakedness and their poverty, mm. wait, you served. Wait, can, can you go up a bit? Mm. Start. Mo yé mu dáadáa. Nítorí tí ìwọ kò fi ayọ̀ sí Olúwa Ọlọ́run rẹ mm-hmm. àti inú dídùn ló torí ọ̀pọ̀ ohun gbogbo. Nítorí náà. Ẹ kábẹ̀ẹ́ lóyìnbó. Because, because thou servest now thy Lord thy God with joyfulness uh, and with gladness of heart uh, for the abundance of all things. Wait. For the abundance of all things. Nítorí ọ̀pọ̀ ohun gbogbo. Now, if you are to categorize the abundance of all things, ó máa pọ̀ gan. Wọ́n lẹ gbé dáwọ́ nínú sí báyìí. Ìkan ọ̀gbọ́n kan. Ọ̀tẹ̀ ọ̀tẹ̀ kúrò ní village meeting church ló ń gbé báyìí. conspiracy has left meeting place and is in the church today. torí ọ̀pọ̀ ohun gbogbo. because of the bountiness of things. àgbèrè ti kúrò ní hòtẹ́ẹ̀lì. Mm-hmm. fornication is out of the hotel it's in the church. nítorí ọ̀pọ̀ ohun gbogbo. because of the abundance of the world ó ti kúrò níbi tó wà ó inú church ló ń gbé báyìí nítorí ọ̀pọ̀ ohun gbogbo. àjẹpàpà ò tún lọ àjọ mọ́ wọ́n ti sọ church di pé. they know the wishes they don't go to meetings church is their meeting place because of the abundance of things. ọ̀nà wo ni ìpọ́njú òfin ní ìpìlẹ̀. how will affliction not be established? ronú rẹ arákùnrin bí wọ́n bá fẹ̀sùn lọ́rùn kí ẹ̀ṣẹ̀ máa dènà rẹ̀ ronú rẹ̀ arákùnrin. Pass your mind. Amen. If you want to worship your God, so that sin might not be an obstacle to your glory. Think very well as you are listening to me to, tonight. Ìpọ́njú tó dé bá ọ ní ọ̀nà àjọ ayé. The affliction that has come in your life. Níbo ló ti wá? Where is it coming from? Jacob orí kẹrin, ó béèrè lọ́wọ́ èmi, ó béèrè lọ́wọ́ èmi. He's asking you and I this evening. Torí òótọ́ ìpọ́njú lè ti ọ̀dọ̀ Ọlọ́run wá. Although the uh, affliction might come from God. Ìpọ́njú lè ọ̀dọ̀ ọ̀tá wá. affliction might come from enemies. ìpọ́njú tó wá ti ọ̀dọ̀ àwa gangan wá ló wá pọ̀ jù. the affliction that comes from you that self-inflicted is the most one. ó sáré mi ọwọ́ ọ̀tún ẹ̀ báyìí mi ọwọ́ ọ̀tún ẹ̀ dáadáa. ó hallelujah kan dáadáa. Jacob is asking you and I. Kí ló sọ? Ó ní níbo ni ogun ti wá? Where is the battle coming from? Ti Jacob bèrè yìí. Ó dàbí kíní níbo ni ìpọ́njú ti wá? Where is affliction coming from? ibo ni pọ́njú ti wá. kí ni jacobu sọ are you tired ta ló bá mi ka James four. ó ní níbo ni ìjà sì ti wá láàárín yín. went and fighting among you. níbo ló ti wá kí ló dé tó jẹ́ ilé àdúrà lẹ sọ ní ilé ìjà. ayé ti fẹ́lẹ́ ayé ti fẹ́lẹ́ o ẹ̀kọ́ ṣe lára igi ọ̀pọ̀tọ́ ogún inú ọ̀lẹ́ omo ọ̀fẹ́ ẹ̀kúrẹ́. ogún inú kan mi ò gbé òfin cause of affliction. Do you know as you are sitting down God can come into tonight? The song says you take. Igi ọ̀pọ̀sán so èso lọ́jọ́ tí Jésù dé And God asked the tree when it was not even the season to. Gbàtí Olúwa When, when the Lord did not see any fruit in the tree, in the tree he called the tree and it went barren. Seed of uh, you have to think very well tonight. níbo where is the war from. where is the fighting from amongst us. fight and chorus among you. Read don't they come from your desires that battle within you? Nínú èyí àkọ́. You want something. Ẹ gbọ́, nínú èyí àkọ́, ààrẹ tí ju two hundred níbí o. Àbí? Bẹ́ẹ̀ni. Mi bá bẹ̀rẹ̀ lọ́wọ́ olùṣọ́ àgùntàn sí ààrẹ ni méjì tí ò dẹ̀ kí n bára ṣọ̀rẹ́. If I ask the elder of this church, there are two people at least that are not eh? friends. Àárí. Oh yes. Bàbá Oh yes. I rí not kà. We can count on people that are not. We need the We don't even need any censors at all. baba gbé x-ray. Bàbá If you put an x-ray. Bàbá If you can see the mind of the people. Now, And now you are complaining that you have an affliction. You are. looking for job, there's no job. You are working, there's no uh, good fruit. Have you checked yourself? From January to now. From January. Same, same thing that's not changing your life. The same problem. But àti two thousand and one ló ti lọ sọ́ọ̀rù. from two thousand and one you been attending yes, night vigil yes there is no change in your life but there is no change in your life. ẹ̀kọ́ stop with sọ́ọ̀rù bá. why don't you stop with night vigil and do something else. tẹ́lẹ̀ bá ṣe kankan tí o bá pè é àṣà fi lẹ̀. when you do something for so long and it's not bringing any fruit you have to. ṣé owó owó yẹn ni òbí yẹn àbí wọn gangan ló gbé owó. he saved the uh, um, he saved the uh, vigil that somebody was doing. ẹ má sọ ìṣòro lẹ́nu. Àwọn èèyàn ti sọ ìṣòro lẹ́nu. People have made a night vigil what is not meant to be. Ìṣòro ogún ọjọ́ ó lé kan àdẹ̀síṣiṣiṣi àdúrà ògbà. For twenty one vigils. Torí pé gbogbo àwọn tó gbàdúrà pàápàá wọn fi bára jà. All the people that are praying. Olúwo rẹ̀ kì í gbẹ́bí rúdurùdu. Bẹ́ẹ̀ni, God does not dwell in a confused place. If there anybody in this church that is having a an issue with anybody in this church, please let it end tonight. God wants me to go there. That is why I'm saying it. Gbogbo agbára èyí tí Sátánì lò nípa rẹ̀ láti fúrúgbìn wọnú agbo mímọ́ kó má bàa sí ìdáhùn àdúrà fún àwọn èèyàn mímọ́. Hmm, gbogbo agbára bẹ́ẹ̀ lálẹ́ yìí ó yẹ máa gbiná. Ah, Bàbá Jésù. Ará mímọ́ lálẹ́ yìí. Ronú ara rẹ dáadáa. Think very well tonight. Ìpọ́njú tó dé bá The affliction that is well bothering you. Ìjẹ́wọ́ kọ́ ló fà á. Aren't you the cause of it? Àǹtí mi máa ti ìjókòó bá mi kàwé yẹn kí wọ́n lè gbọ́. You ask for something, ẹ but you don't get it. ẹ ò You kill ẹ and covet. ẹ̀yin ẹ̀yin <laughs> You kill and what? Covet, but you cannot have what you want. ẹsẹ̀ ní òkú òru àbí. àràgbà kan kìkì sí àìní dẹ̀ ẹ̀ ń God is not watching you. tó Listen to what happened to one king. Hosea ọba. Hosea the king. Hosea ọba. Hosea the king. When he became powerful, it was the one that finished all the battle in Israel. He finished all the war. Everybody was free. But God said, when he became a strong man, his mind became proud to God. And he went into the altar what he was not supposed to do he went there and did it. I'm surprised for somebody that is not a prophet and call himself a prophet in this world. ẹgbọ́ ẹni tí mo ránṣẹ́ tó somebody that is not sent by God and says God has sent him. when the Lord should visit you. báwo torí pé wọ́n ní ọba ba lọ́rọ̀ gbogbo. because they say the king is over everything. ẹ̀sìn ọba ọba lórí ọ̀rọ̀ lọ́hùn. God kò sẹ́ni tó ba lórí ọ̀rọ̀ lọ́rùn. no God is above the word of God. torí olùkọ́ sọ pé wọ́n gbé ọ̀rọ̀ mi ga. God save us. báwo lọ́gọ́ àwọn àlùfáà yọ sí wọ́n sọ wọ́n ní kò tọ́ fún ọ ọba the fi tùràrí jóná lórí pẹpẹ yìí. he could not spread the incense in the altar. ṣé o ní tí kò yẹ níwájú Ọlọ́run. have you not made the sacrifice that is unworthy before God tó fa ìpọ́njú rẹ o. that is the cause of the affliction. dáhùn àdúrà yìí ní ọ̀nà mẹ́ta bábàrú tó ti dáwọ́lé níwájú pẹpẹ tó fa ìpọ́njú wọnú ayé ẹ. if there is anything that you have done before the altar of God has caused affliction. mo bá bẹ́ẹ̀ mi ò fẹ́ mo pàṣẹ lọ́lá yìí ọ̀run dáríjì ọ. Ah, báwo ni kò tọ́ fún ọba láti fi tùràrí jóná. wọ́n tọ́ bá ṣe ni kó dà ságídí very stubborn. So whoever that God is talking to will perish suddenly without any. Ọ̀rọ̀ yẹn one. Will perish. Lójijì. So, suddenly. Without any correction àtijọ́ tó ti ń wàásù fún ẹ báyìí tó lè yí padà. all the days I've been preaching for you and you've never changed. àtijọ́ tí o ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí o so èso yè nínú ayé rẹ kọ́. all this time that you've listened to the word of God is not originally put in your mind. ẹnikẹ́ni tí a ń bá wí tó bá wọ̀rùn kì yóò that is stubborn will perish suddenly without any correction. wọ́n sọ fún ọba inú bí ọba. they told the king the king was mad. ìbéèrè sọ pé ó sì àbínú. Bible said Hosea was mad. Àwọn It wasn't the priest that caused it. Àṣẹ́wá láti ọ̀run And he became a leper right from God. He became a leper. The Bible said he was Listen to the house of the Lord. He never came into the. They put him in the. He lived with, uh, outside uh, the kingdom before he died. Every time we make you to God, we don't come to you. Amen. What is causing affliction of people in this world? The bible said. Where is the war coming from? Is it not within us? You quarrel and fight. You do not have. Man, this room, my dear. You do what you quarrel and, and fight. Ìjọ. You do not ask. Anointed Church of Christ. Say, ẹ kì í quarrel and fight? Ẹ dá mi lóhùn. Don't you quarrel and fight in this church? Sometimes ta ló dáhùn. olúwa gbàdúrà yìí. bíbélì ní ẹnikẹ́ni tó bá bu ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere. whoever covers his sin will never prosper. torí ẹ̀fẹ̀ ló ń jẹ́wọ́ lálẹ́ yìí. because you have confessed tonight. olúwa dẹ̀ ti gbọ́. God has answered you. But anything that pertains to fighting and quarreling, take it away from your life so that affliction might flee. I pray for you today. Nínú the greatest instrument tí wa ń lò nínú ìjọ. The greatest instrument that is used by the devil in the church. Ẹ̀yin jà. You are fighting. ṣe ìlara. And you are jealous of each other. You, you, quarrel and fight. You quarrel and fight. You do not have. Bọ̀dá bá kà á ní Yorùbá, wọ́n ní ẹ̀yin jà. Ẹ̀yin sì ṣe ìlara. Ìlara òye tó bẹ̀rẹ̀.